Audio Jungle. Audio Jungle. ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí tí ń ṣe ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2022 ìròyìn àpapọ̀ náà làwọn wá fún yín látẹnu èmi sọ́ní sodiq abiodun ṣáájú katuka ìwà náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀. gómìnà ìpínlẹ̀ Ògùn ti padà fọwọ́ sí ètò ìṣúná ọdún 2023 báyìí o ìjọba ìpínlẹ̀ Ondo ti pé bí àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ náà ti ṣe ń lo oògùn lówó lọ́pọ̀ lápọ̀jù tó sì ń ṣe àkóbá fún iléeṣẹ́ ìwòsàn àrùn ọpọlọ láti kún làkún fàyà o. Ìbà Gani Adams lẹ́yìn tí ó jẹ́ ààrẹ ọ̀nà kankafò fílẹ̀ Yorùbá pátápátá bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn ọmọ Yorùbá láti ní ìtẹríba tòun ti ọ̀wọ̀ fáwọn òòṣà nílẹ̀ wa o. Àwọn agbésùmọ̀mí ti padà jí adarí ìlú kan gbé pẹ̀lú àwọn méjì míì ní ìpínlẹ̀ Katsina ní ìpínlẹ̀ Ẹ̀dó àwọn ará ìlú ọ̀hún bẹ̀rẹ̀ sí ní wà ní ìbẹ̀rù bojo báyìí lẹ́yìn ìgbà tí àwọn fúlàní kan ti ṣàdédé pa àwọn àgbẹ̀ ṣe ìkọlù sí wọn bẹ̀ lórí oko wọn nínú ìròyìn eré ìdárayá tóbi amúsàn lẹ́yìn tí ó ń sáré ti padà gba àmì ẹ̀yẹ báyìí gẹ́gẹ́ bí ẹni tó lè sáré jùlọ nílà adúláwọ̀ tó jóbìnrin o nínú ìròyìn eré ìdárayá míì àgbábọ̀ọ̀lù kan tẹ́lẹ̀ rí tí a sí Pélé ti padà gbẹ́mìí ní ẹni ọdún méjì lé ní ọgọ́rin ọdún ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó youtube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv lórí facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má wàá gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà pé lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti padà fọwọ́ sí ìwé lórí ètò ìṣúná ọdún 2023 báyìí láti fi kíní ọ̀hún sófin o àgbọ́ ìpè owó ọ̀hún lé ìtótó ọgọ́rùn-ún mẹ́rin bílíọ̀nù náírà ni wọ́n padà fọwọ́ sí báyìí ní ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ògùn ní àná ní ìgbà tí wọ́n gbé kínní ọ̀hún sọ́dọ̀fin ẹni tí ń ṣe gómìnà náà ló ń padà ń jẹ́ kò ní mọ̀ báyìí wípé òun ti tán láti pé owó náà làwọn lò dáadáa láti pé ààyè lè tí ó dẹrùn fáwọn ọmọ nìyàn ló wáyé fáwọn ọmọ ìpínlẹ̀ Ògùn gómìnà dàpọ̀ abíọ́dún ló ń padà wá ń sọ̀rọ̀ yìí jáde ní ìgbà tí ó ń fọwọ́ sí ìwé náà wípé owó ọ̀hún ni wọn yóò lò dáadáa ó tẹ̀wájú bákan náà wípé àwọn yóò wípé àwọn iléeṣẹ́ iléeṣẹ́ lè tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ló rí owó tí wọ́n gbà láti gbé ìdàgbàsókè ló wáyé lọ́dún 2023 o ìròyìn náà ló tún jẹ́ kò ní báyìí pé gómìnà náà ló tún padà wá ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ń ti adarí fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn náà látàrí ìgbésẹ̀ lé ìtúgbèrò ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tí ń ṣe Ọlákúnlé Olúọmọ lórí àwọn ìgbésẹ̀ láti pé àkíní ètò ìṣúná náà ló padà tètè wà ní ìbuwọ́lù ní ìpínlẹ̀ Ògùn gómìnà ìpínlẹ̀ Ondo ti padà bẹ̀rẹ̀ sí ní kígbàjarè báyìí fún látàrí bí àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ondo náà ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn oògùn olóró lẹ́yìn tó ń ṣe àkóbá púpọ̀ fún wọn níye wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ìwòsàn léyìí tí ó ń rí sí àwọn ọpọlọ níbẹ̀ ló ti padà ń ní àkúnfàyà báyìí látàrí lílo oògùn olóró léyìí tó ti padà gbòde kan lágbègbè náà ẹni tí ń ṣe kọmíṣánná fúnra tó ní ṣe pẹ̀lú ìlera ní ìpínlẹ̀ náà ìyẹn dókítà Bánjí Àjàká ló padà wá ń fi ìjọ́rọ̀ náà múlẹ̀ ní ìgbà tó ń bá àwọn ará ìlú sọ̀rọ̀ ó pé bí àwọn èèyàn ti ṣe ń lo oògùn olóró gan ló ti pọ̀ lápọ̀jù tó sì ti ń fa wàhálà lọ́nà tí ò tọ́ o ó pé àwọn ọ̀dọ́ léyìí tó padà wá mú kinní ọ̀hún sọ́ di àlàbọ̀mù ló ti padà ń dá ọ̀rọ̀ ọ̀rọ̀ sílẹ̀ láìpẹ́ náà ó pé àwọn òògùn olóró léyìí tí àwọn ọ̀dọ́ náà ń lò tó sì ń dà pọ̀ pẹ̀lú àwọn nǹkan míì ló ń fa wàhálà tó sì ń fa ìdààmú sí wọn lágọ̀ ara o ẹnìkan lé ìtújẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera ní ìpínlẹ̀ náà ìyẹn ọ̀jọ̀gbọ́n Dayọ̀ Faduyilẹ̀ ló kàn ń jẹ́ kó lè mọ̀ bákan náà wípé lílo oògùn olóró ti padà ṣe àkóbá lànà fáwọn ará ìlú náà o ó tún jẹ́ kó di mímọ̀ wípé lílo oògùn olóró yìí ló ti ń jẹ́ kí ìjọba ìpínlẹ̀ náà kí wọ́n wà ní ìkáyà sókè o ẹni tí í ṣe adarí tòun ti àmúgbálẹ́gbẹ́ fún ọ̀gá àgbà ní ìpínlẹ̀ náà lórí ọ̀rọ̀ ní ṣe pẹ̀lú ti àjọ NDLEA Yétúndé Joyfort náà ti ń jẹ́ kó di mímọ̀ bákan náà wípé lílo oògùn olóró ni àwọn ń ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìpínlẹ̀ náà tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá léyìí tí ò ṣe máa fẹnusọ ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ń ṣe ààrẹ ọ̀nà kankafò nílẹ̀ yorùbá ti ń jẹ́ kó di mímọ̀ báyìí fáwọn ọmọ yorùbá lápapọ̀ láti ní ìtẹríba tó ń ti ọ̀wọ̀ fáwọn òòṣà nílẹ̀ yìí wọ́n pe òòṣà kan léyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ràn láti máa bu ẹnu àtẹ́lù tí a mọ̀ sí ẹlẹ́gbára léyìí tí ó ń bẹ ní ìlú ṣàṣà ní ìpínlẹ̀ èkó wípé àwọn èèyàn nílò láti rí wípé wọn ò bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ kùgbàkùgbé sáwọn òòṣà mọ́ o ó sọ̀rọ̀ náà jáde ní ìgbà tí wọ́n ṣe ọdún ẹlẹ́gbára kan ní ìpínlẹ̀ èkó wípé wọ́n nílò láti máa bu ọwọ́ ọlà pẹ̀lú ọwọ̀ fún àwọn òòṣà náà kí ètò ajé tó ń ti ìdàgbàsókè kó lè ba orílẹ̀-èdè nàìjíríà o ó pé bí àwọn òtíyé sọ ọ̀rọ̀ àlùfàǹṣá tóun ti kí wọ́n ṣe fún àwọn òòṣà náà lọ́wọ́ ló ń jẹ́ kí wọ́n máa bínú kó sì máa wu ìwà lẹ́yìn tí ò tọ́ sí àwọn ará ìlú ó báwọn ọmọ nàìjíríà bá lè fi ọwọ́ ọ̀tún fáwọn òòṣà ń mọ́ra ni ó ṣeé ṣe kí nǹkan ṣe lóore lọ́pọ̀lọpọ̀ lórílẹ̀ yìí àgà fún ọmọ yorùbá o ní ìpínlẹ̀ katsina àwọn agbébọn ti ṣàdédé jí adarí ìlú kan gbé tó ń ti àwọn méjì míì ní ìpínlẹ̀ lágbègbè náà wò wọ́n pe àwọn agbébọn ọ̀hún ni wọ́n ṣàjèjì adarí fún ìlú kan tí a mọ̀ sí umadau léè tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ safana ní ìpínlẹ̀ katsina pé o wọ́n pe adarí ìlú náà la mọ̀ sí bara muhammadu pẹ̀lú àwọn méjì míì léè tó ń kọ̀wọ́ rìn pẹ̀lú rẹ̀ wọ́n pe adarí ìlú náà tí a mọ̀ sí ọbalayé tó ń ti àwọn bíi méjì míì ni wọ́n ń gbìyànjú láti lọ sí ìpàdé kan pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí apc lọ́jọ́ wednesday o ìròyìn ọ̀hún ló wá padà wá ń ṣàlàyé láti ẹnu nìkan léyìí tí a mọ̀ sí Abubakar Safana wípé níṣe ni adarí ìlú tá a mọ̀ sí Muhammadu ọ̀hún àti ẹni tó ń gbé ọ̀pá àṣẹ dání fún àti ẹnìkan léyìí tí ó jẹ́ adarí fún àwọn mùsùlùmí ní ìlú náà ó jẹ́ pé wọ́n jọ lọ lórí ọ̀kadà láti lọ sí ibì kan àmọ́ tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ yìí níṣe ni àwọn àtìláwí ọ̀hún ṣàdédé dá wọn lọ́wọ́ tí wọ́n sì gbé wọn wọnú mọ́tò jí wọn gbé lọ ìròyìn ọ̀hún ló wá padà wá tẹ̀wájú báyìí pé àwọn àtìláwí náà ló ti tún padà wá pé ẹbí tòótọ́ àrá náà láti béèrè fún ohun tó fẹ́ àmọ́ táwọn ò tí ì gbọ́n kankan lórí ọ̀rọ̀ náà ọkọ̀ ẹni tó sọ̀rọ̀ tí a mọ̀ sí sàfánà náà ló jẹ́ pé ẹni tó ń ta ògùn lágbè náà tó ti jẹ́ kó di mímọ̀ wípé wàhálà tó ń ti ìdààmú ti ń pọ̀ lápọ̀jù lágbègbè náà ẹni tí ń ṣe àgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn Gambo Isa ló kọ̀ báyìí láti sọ ohunkóhun lórí ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Ẹdó àwọn ará ìlú ọ̀hún bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù báyìí táwọn àgbẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi orí òkú wọn lẹ̀ sá fún ìlú lẹ́yìn ìgbà táwọn agbésùnmọ̀mí kan ṣe àgbéyàwó bẹ̀ bẹ̀rẹ̀ sí ní dúkokò mọ́ wọn bẹ̀rù àwọn ará ẹnìkan lẹ́yìn tí a mọ̀ sí ọ̀sápọ̀wàn ògẹ́rẹ́kì tí ń jẹ́ kò ní mọ̀ báyìí ní ìpínlẹ̀ Ẹdó wípé ẹ̀gbọ́n òun tí a mọ̀ sí ẹ̀gọ́sà ògẹ́rẹ́kì àyè ló máa jẹ́ pé àwọn agbésùnmọ̀mí yìí pa ní ìlú tí a mọ̀ sí Òdegì ní ìpínlẹ̀ Ẹdó ó pé ẹ̀gbọ́n òun gan ni ó ní oko tòun ti bàbá rẹ̀ àti màmá náà léètò pé wọ́n ń gbìyànjú láti fi bọ ẹ̀bí tòun ti ará nínú ìlú náà wò ó ní pé àmọ́ níṣe ni àwọn fúlàní darandaran wọ́n ṣàdíyàwó ibẹ̀ lẹ́yìn wọ́n sì dáná sun oko lẹ́yìn tó tó bí ìwọ̀n bíi márùn-ún ẹ̀ka nìyí ó ní pé àmọ́ lẹ́yìn rẹ̀ yìí bàbá òun pa láṣẹ fún òun láti fi ìlú náà sílẹ̀ pẹ̀lú àwọn ẹbí ó pé ní kété ni òun tó ìlú tó bàbá òun àti màmá àtàwọn àbúrò òun fi ìlú náà sílẹ̀ àmọ́ ẹ̀gbọ́n òun kọ̀ láti kó ní ìlú náà o ó pé níṣe ni àwọn tó jẹ́ fúlàní darandaran náà wọ́n padà pa ẹ̀gbọ́n òun sórí oògùn náà ni ẹlòmíì tó jẹ́ arákùnrin náà ní ìlú mi náà tún jẹ́ kó mímọ̀ bákan náà wípé ní ọdún 2020 ló máa jẹ́ wípé àwọn àti láàrin náà ṣàdéwọ orí oko òun lẹ́yìn tí òun gbé àgbàdo tó ń ta àwọn nǹkan míì sí lẹ́yìn tẹ́ pé wọ́n ṣàdédé bẹ̀rẹ̀ sí ní fi tìpátìpá tó ń ti kúkú báwọn èèyàn ṣe yùkẹ́yùkẹ́ ń bẹ̀ o ó pé lẹ́yìn rẹ̀yìn wọ́n gbòkó bọ̀ wọ́n lọ́wọ́ ń bákan náà wọ́n tún padà sọná sóko òun ó pé èyí ló padà ń fa wàhálà tó ń dọgbọlọgbọ ní ìlú léyìí tí ò jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ wọ́n láǹfààní láti máa ṣòkò wọn mọ́ wọn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ léyìí tó ń bẹ lágbègbè náà láti padà fi ìlú ọ̀hún sílẹ̀ láti kúrò látàrí wàhálà léyìí táwọn Fúlàní darandaran ń fún àgbẹ̀ lójoojúmọ́ ń bẹ̀ nínú ìròyìn eré ìdárayá ẹni tí a mọ̀ sí Tóbi Amúsàn léyìí ti ń sáré fórílẹ̀ Nàìjíríà ní àjọ kan tí a mọ̀ sí Confederation African Athletes ló ti padà fún lámì ẹ̀yẹ báyìí gẹ́gẹ́ bí obìnrin léè tó sáré jùlọ nílẹ̀ adúláwọ̀ tọdún 2022 àgbọ̀ wípé àwọn ìmí ìlẹ́yìí táwọn náà tó ń sáré tí a mọ̀ sí Faith Kipyegon lórílẹ̀‐èdè Kenya tòun ti Letesenbet Gideon léè tó wá láti orílẹ̀‐èdè Ethiopia wọ́n padà wà lẹ́yìn àmúsàn o tẹ́ ẹ̀ bá gbàgbé àmúsàn ló wà lókè téńté lẹ́yìn ìgbà tó sáré kan ní ní ilẹ̀ Oregon lórílẹ̀‐èdè Amẹ́ríkà o lẹ́yìn tó padà gbé ọmọ ogun ọ̀hún sípò lẹ́yìn tó ga jùlọ nílẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí ẹni tó lè sáré jùlọ nínú ìròyìn eré ìdárayá míì agbábọ́ọ̀lù kan tẹ́lẹ̀ rí tí a mọ̀ sí Pẹ́lẹ̀ ló mà jẹ́ wípé ó ti padà gbẹ́mìí bá ìjọ lọ́run nípè ní ilé ìwòsàn kan tí a mọ̀ sí Eastern Hospital lẹ́yìn tó ń bẹ ní Sao Paulo àgbọ̀ wípé agbábọ́ọ̀lù náà ló padà jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ sílẹ̀ látàrí àìsàn kan tí a mọ̀ sí jẹjẹrẹ léyìí tí ó ti ń ba fa wàhálà látàrí wá àgbọ̀ wípé ó ń tàn mú nígbà àwọn èèyàn mọ̀ sí ọba pẹ́lẹ̀ látàrí gbogbo ìgbìyànjú rẹ̀ láti pé ó padà gbàmì ẹ̀yẹ ní ọdún 1958 ní ìgbà tí ó ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ fún orílẹ̀-èdè rẹ̀ léyìí tí ó padà gbábọ̀lù wọlé tó sì nà tó orílẹ̀ Sweden lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ àgbọ̀ wípé àgbábọ̀lù tẹ́lẹ̀ náà ó jẹ́ pé ó ti gba àmì ẹ̀yẹ ti fífà lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bákan náà ní ìgbà tó ń gbá bọ́ọ̀lù wọlé o agbábọ́ọ̀lù yìí là ń gbọ́ wípé ó jẹ́ ti ọmọ orílẹ̀-èdè Brazil bákan náà lẹ́yìn tó yẹ pé ó ti gbá bọ́ọ̀lù bíi mẹ́tàdínní ọgọ́rùn-ún wọlé ní dèdí àkókò tó wà lórí pápá ní ẹ̀ẹ̀mejì lé ní àádọ́rùn-ún ìgbà níye o ìròyìn ṣàlàyé bákan náà wípé agbábọ́ọ̀lù náà ló jẹ́ wípé ó gbá bọ́ọ̀lù wọlé lọ́dún 1958 lẹ́yìn tó padà jẹ́ kí orílẹ̀-èdè rẹ̀ kọ́nà ti Sweden ní ìgbà náà o kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ ètò àmúwá fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìpò YouTube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV lórí Facebook wa ẹ tẹ gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí ti Instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà amókè ń tó máa lọ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i gómìnà dàpọ̀ abíọ́dún ti padà fọwọ́ sí ètò ìṣúná ọdún 2023 báyìí o ìjọba ìpínlẹ̀ Ondo ti padà bẹ̀rẹ̀ sí ní pariwo síta báyìí látàrí bí àwọn ọ̀dọ́ ti ṣe ń lo oògùn olóró lé ìtúpọ̀ lápọ̀jù níbẹ̀ o Ìbà Gani Adams ti ń ṣe ààrẹ ọ̀nà kakafò nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó di mọ̀ bá ipá ọmọ Yorùbá nílò láti ní ìtẹríba fáwọn òòṣà nílẹ̀ yìí nínú ìròyìn eré ìdárayá àmúwáfún pé àjọ kan ti padà fún Tóbi Amúsàn ní àmì gẹ́gẹ́ bí ẹni tí ó ń sáré jùlọ nílẹ̀ adúláwọ̀ tó tún jóbìnrin o nínú ìròyìn eré ìdárayá míì àmúwá fún yín wípé agbábọ́ọ̀lù kan tẹ́lẹ̀ rí tá a mọ̀ sí Pẹ́lẹ̀ ló mà ti padà gbẹ́mí bá ìdágbére fáyé ní ọmọ ọdún méjìléní ọgọ́rin nìyí kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ ìtàmúwá fún yín Sọ́ni Sodiq Abiodun náà ló kọ tèmi títí gbà míì jẹ́ jẹ́ jẹ́ òun. Audio Jungle. Audio Jungle.